أفكلما جاء ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba ọba tó ń pẹ́ yẹ ọlọ́run ọba tí ó tún ṣe ọlọ́run fún wa láti ti pàdé lónìí abẹ́ nínú àánú ẹ ọlọ́run kọ́ mọ́ dáwọ́ kẹrẹ̀ dúró lórí wa ọlọ́run kọ́ mọ́ dáwọ́ àánú rẹ̀ dúró lórí wa rọmọdọ́nù tọdún yìí ó ti ń dàbírí yìí ti ń lọ abẹ́lọ́n ẹnu wọn tó kù yìí náà ọlọ́run kò já wà náà tí ó gbà ó bá a bá gba tọdún yìí ọlọ́run kò já tó dọ̀pọ̀ lẹ́yìn ẹ̀ innahu ala kulli shay'in qadir tó bá wá rí bẹ́ẹ̀ àyà tá ń tú lánàá ibẹ̀ náà lápadà sí ọlọ́run ní walaqad atayna Musa al-kitaba wa qaffayna min ba'dihi الرسل ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى بن مريم البينات وأيدناه من فكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون اللهم أعمي بطل عليك ولقد آتينا موسى الكتاب dájúdájú àwọn ọlọ́run ọba la fún Mùsá lè tíra ìtọ́lọ́wọ́ bá gbà lérò níbi àtìsàlàyé ẹ̀ lánàá èrò tíra wo lọ́lọ́wọ́ bá fún Musa àti sọ́lá Tàórátà Tàórátà fún Musa Tàórátà fún Musa afọ àwọn aránṣẹ́ wa míì tẹ̀lé tí wọ́n tún wá lẹ́yìn ẹ̀ nínú àwọn tó wá tẹ̀lé ànábì wa Musa alayhi salatu wassalam ó ní Isa ọlọ́run bàbá tó láàrẹ ká ní wà á tàyí náà ẹ̀yìn ìsábí ọ̀rọ̀ yá máa yé báyìí náà wà á tàyí náà ẹ̀yìn ìsábí máa báyìí fún ní àwọn ẹ̀rí ibẹ̀ yẹn láwá dé láwá dé ká ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí wọ̀nyẹn torí pé àwọn ẹ̀rí tọ́lọ́mọ bá sọ̀rọ̀ parí náà Kùránì tọ́lọ́mọ fún anábìyẹ̀wà mú anábìyẹ̀wà Ìsá ó ti di ohun èlò ìsọ àwọn ènìyàn nù láyé òde àwọn ènìyàn wọ́n ti sọ anábìyẹ̀wà Ìsá dọlọ́run àwọn tí ò pé lọ́lọ́run dàírẹ́kìtì wọ́n ní pé ọ̀kan nínú mẹ́ta yìí ọlọ́run bàbá ọlọ́run ọmọ àti ọlọ́run kíni ìrìnmọ́ ọlọ́run ìwọ ní bàbá ẹni ó dá isa gẹ́gẹ́ ẹ̀yí isa gẹ́gẹ́ òun ọlọ́run tó jọmọ àbíbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀mí mímọ́ òun jìbìrì wọ́n á pè bó ti wù wá ṣùgbọ́n òkú àánú ọba àwọn ènìyàn lórí anúbíwá Ìsá alayhi salatu wassalam láti ibi ìbẹ̀rẹ̀ rẹ̀ ní bíbí ẹ̀ ní bíbí ẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ká ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀nà ibi tí wọ́n dàbí ó sì sábà bí àánú fáwọn aláìmọ̀kà ó wá dà gẹ́gẹ́ bí ẹni wípé bíbí ìyẹn jẹ́ àmì iṣẹ́ ìyanu tọ́lọ́run bò ṣerú ẹ̀ lójú àwọn ènìyàn ọlọ́wọ́n bá mi mọ̀ lọ sọ púpọ̀ ó ní àwọn àṣíbítà anna asuhaba ilkafi wà lọ́pẹ́ mi yáàánú mi ààyà àti iná ajábá. àwọn àṣíbítà anna asuhaba ilkafi wà lọ́pẹ́ mi kàánú mi ààyà àti iná ajábá. ọlọ́run wípé àwọn àṣáàbù ilkafi tí wọ́n ń bẹ nínú òun fún tó lé ní ọgọ́rùn ọdún mẹ́ta tí wọ́n sì jẹ́ra wọ́n ń bẹ nínú òun wà lábí tó bí káfíhìn sàlásàmì àti sínìyànà wà ṣáájú 309 years 309 ọdún ọgọ́rùn ó tún lé mẹ́sàn wọ́n lò nínú òun lẹ̀ síbẹ̀síbẹ̀ wọn ò kú ilé òsì jẹ́ ara wọn wọn dìde bá ní aláìsàn wọ́n sọ fún àwọn ènìyàn máa yẹ padà kó bá ni wọ́n bá máa jẹrẹ kó wọ́n bá sí àwọn ilé wa bẹ nínú sì lo ọgọrùn ọdún ó lé wọn ò sì wọn dìde ó ní bọ́lá wọn bá ara wọn bá bá ọlọ́run ni sọ́yà ó rò pé òun ìtọ́lọ́run fẹ́ ló mẹ́rin pé àwọn àmì ọlọ́run tó dé mọ́ pọ̀ torí àwọn èèyàn máa ń ròyìn pé bíbí ànábì wa Ìsá ohun ìmọ̀ ni ohun ìmọ̀ ni lọ́dọ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ kí àwọn ohun ìmọ̀ tó dù lọ́pọ̀ lọ rẹpẹtẹ ọ̀pọ̀lọpọ̀ wà mẹ́rin pé bíbí ti wá ohun ìmọ̀ ni bá a ṣe tó yìí ibà wà náà mo mi ti ń jáde lára èèyàn bó ti káwá lòun wa ẹlẹ́mìí tó wá lé egun bẹ́ẹ̀ tómi iná ń jáde lára àti ẹ̀kọ́ tí wọ́n sọ pé kò sí kankan náà ìyanu ni ara lọ́lọ́wọ́n ọba máa ń fi dídẹ̀ dáadáa ṣùgbọ́n níbi tí àwọn àna àwọn ènìyàn nípa anábì wa Ìsá ti emanate níbi tó ti sàn wá àwọn kan nínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn tí ó sì mọ ìmọ̀lọ́dọ̀ wọn ń gbọ́ òde ní ẹlẹ́ẹ̀kejì òun lọ́nà tọ́lọ́wọ́n bá gbà tí ó yí àwọn èèyàn pé ọlọ́wọ́n bá dárú mi tó dé mọ̀jú yẹn lọ ó di mélòó ó di méjì àwọn àmì iṣẹ́ ìyanu tọ́lọ́wọ́n bá fún àti bó ti lò ó di mélòó ó di mẹ́ta ọwọ́ àyẹ̀ká wa máa ní full stop níbi ìkọ̀ọ̀kan ká máa ń kóra dúró lọ́wọ́ máa mú kọ̀ọ̀kan ẹlọ́wọ́n bá tọ́lá rẹ̀ gáà. ìgbà tí ń sọ̀rọ̀ anábì wa Ìsá alayhi salatu wassalam ó ní kí anábì wa Ìsá ìgbà tọ́lọ̀ ń fẹ́ da ẹja mọ́ wa Maryama ibnata Imran allati ahsanat farjaha wa Maryama alati ahsanat farujaha eléyìí tó sọ abẹ́ rẹ̀ ọmọbìnrin tó bàlágà tó dàgbà tí ò sì mọ ọkùnrin tọkùnrin kankan fọwọ́ kàn rí ọlọ́run wa ní fana fana fíhì mẹ́rọ níbi ó ní fíhì ṣùgbọ́n ní àbíyá wàlàtí àṣọ́nà fárújà ha fana fana fíhì ha mẹ́rọ ìhìnà wàlàtí àṣọ́nà fárújà ha fana fana fíhì ha mẹ́rọ níbo ni dọ̀míìrù méjèèjì lọ kí ni hí kí ni ha ká mọ̀ lọ bẹ̀ẹ́ lónìí kádàrà ní lára nínú emi nínú emi èèyàn gbà lérò ní wípé nígbà fẹ́ sí la nínú ẹ̀mí ẹ̀ ó sí pé ẹ̀mí ọlọ́run ohun tí ẹ̀mí Ọlọrụ, orí pé mo rò pé arithmetic yẹn arithmetic yẹn ó yé odò wa ìsìnkú ni ó sì wọlé wọ́n ní kí ọlọ́run bá ní pé nàfàkúná fíhì mẹ́rọ ìná ẹ̀mú ni ẹ̀mí ọlọ́run olóde ìsá ìgbà tó ti jẹ́ pé ẹ̀mí ọlọ́run náà ní sẹ̀mí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì oní wípé ìyá rẹ̀ yí ọkùnrin kankan ọmọ fọwọ́ bá bóò lọmọ sí dínú mi ọba bàjẹ́ náà àbá àgbòrò wọ́n ní ọjọ́ kan náà ló ẹ̀ ọjọ́ kan náà ní ṣe kíní kan ọjọ́ náà abẹ́ ìlú àà dáadáa ìgbà wọn bá ti wá gbé dé báwọn àbí wà ìgbà ajẹgbẹlẹyìn yìí sọ ọmọ lóòótọ́ àwọn ẹlòmíràn ní ọlọ́wọ́n bá gbára rẹ̀ wálé ayé ni alákọ̀ọ́kọ́ ẹja kọ́kọ́ yàn nànẹ́ ẹ̀ torí jọ́tà bá bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún wa torí nísìnyí nǹkan ti dàrú débi wípé àwọn èèyàn kan bí wọ́n ṣàṣe dẹ̀sìn ọlọ́wọ́n bá lónìí làwọn mọ̀ ọlọ́wọ́n bá ní wípé. mẹ́nu ẹ̀mí látọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn yóò máa jẹ́ àlàyé wípé mẹ́rù rúhìnà sẹ́rí mi rúhìnà mẹ́ni rúhìn sọ́dà rọ̀bìn ìndìnà mẹ́rù rúhìn sọ́dà rọ̀bìn ìndìnà nínú èdè lárúbáwá mẹ́ni ìmá ń nǹkan ti mọ̀rọ̀pálá yìí ti ẹ ma ń túmọ̀ ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ ẹ sì máa ń túmọ̀ ara nǹkan ẹni tó bá túmí níbẹ̀ yẹn wípé mẹ́rùn ìná nínú ẹ̀mí wa ó ti tó sítọ̀ bẹ́yìn ìjọba wọn sálàyé mi ti kìí sì ṣe tọ́lọ́ ń gbà lérò ìtọ́lọ́ ń gbà lérò ní kí mẹ́rùn ìná mẹ́rùn ìná sọ́dà rọ̀mìnà láti bí emi tó ṣe pọ́dọ̀ wa ló ti wá èèyàn rẹ̀ pé kí ní òye tó yé bá ní tí ó wà jẹ́ òye wa ṣe ni pé nígbà fẹ́ dà ọlọ́run rán àná jìbí wọ́n rán sí yẹ gbọ́dọ̀ فتمثل لها بشرا سويا فأرسل إليها فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا ọlọ́run ní arán rúhù wa ẹ̀mí wa ọlọ́run wá ní rúhùn yẹn nígbà tí ń lọ bá ó dìde bí ọkùnrin ni ó sì lọ bá bí Maryam náà ti rí kọ́ láti ní a'udhu bi rahmani minka كنت تقيا قالت أعوذ بالرحمن منك ọjà tọ́láburú ń bẹ láwùjọ tó wá sá lọ tọkùnrin wa wá ka mọ́ bẹ́ẹ̀ tí ó ti sẹ́ni tí ó gbà á lẹ̀ jẹ́wọ̀n kí wàhálà ti dé ọ̀n sáfún sí náà ọwọ́ adìẹ ẹni tó ṣe wípé bóyá wọn fẹ́ rí ipò ẹ̀ ṣé yóò ní ẹrí ipò òun ni àbáwọn èèyàn sọ pé ọyọ mẹ́ta lóhùn ẹ girlfriend ẹ boyfriend ẹ tó ní kọ́ wá pàdé òun bì ó ní àpò wá sọ̀rọ̀ alọ́dọ̀ ọlọ́run kó lọ́dọ̀ rẹ̀ tó bá yẹ pé ni ó bẹ̀rù ọlọ́run ni ọmọ sùn mọ́ mi Jibril ní torí pé bó ṣe lọ ọ lọ bí ọkùnrin tó rẹ bùhálí tó fáyìn dáadáa ó ní ìnàmá ọlọ́run ní wá fún ọlọ́mà zakiya ọmọ tó mọ́ ọmọ tó mọ́ lọ́lọ́run ní wá fún ọ ìgbà tó wá dé ọ̀dọ̀ rẹ̀ tán ó fi atẹ́gùn ìgbà tó fi atẹ́gùn síbi apá ẹ̀wù ẹ̀ atẹ́gùn yẹn sì gbabẹ̀ fi ha ó sì gbogbo ara ẹ̀ wọlé gbọ̀dọ̀gbọ́n ayé mi ti fi ha nù fi fárúdi ha ìtumọ̀ fi ha fi hìdáyẹ fi fárúdì ha ni fi hì torí fárúdù yìí ni ìlú akọni ẹ máa ń lò ṣùgbọ́n fi yí ha òun gẹ̀gẹ̀ lára ti àbíyá ni ara rẹ̀ ló fèsì ṣùgbọ́n ojú ara rẹ̀ ló bá wọlé mọ̀lẹ́kà jìbìlù gangan lọ́lọ́ fàtẹ́gùn ìrọ̀pálá ayé mi ti yẹ atẹ́gùn yẹn lọ́lọ́wọ́n bá sọdọ́ mọ́ gẹ́gẹ́ bí tí ń sọ omi náà dọ́mà ní ìrọ̀pá àgbọ́mí ẹ́ bí ti máa ń sọ omi dọ́mà bẹ́ẹ̀ náà ló ṣe sọ kí ni atẹ́gùn náà dọ́mà gẹ́gẹ́ bó ti sọ yẹ̀pẹ̀ déèyàn yẹ̀pẹ̀ lásán àmà gọ́ọ̀tún ọmọ àmà dọ́jú pé àwọn jẹ́ mọ́ kí ní kàtàkùn àwọn jẹ́ mọ́ tìmì àgbàlẹ́ ọlọ́pàá náà sí mẹ́wọ̀n bọ́lọ̀ bẹ́ẹ̀ náà ló fi atẹ́gùn lọ́sọdéèyàn bẹ́ẹ̀ náà ló somi lọ́sọdéèyàn bẹ́ẹ̀ náà ni ọyọ odidi èèyàn láti bí ẹfún ara sí ẹgbẹ́ ẹnìkan ó sì fọ ó sì fọ odidi èèyàn lọ́mọdé ọlọ́run ọba mi ọba dáadáa ó ní agbára àti dẹ́dà láì lo irinṣẹ́ kankan láì lo irinṣẹ́ kankan tí ọ̀nà tí yàn gbà wáyé tí ó bá dé mà tóbi jù tí dámà lè yọ jẹ tí ẹ̀yìn yàtọ̀ sí ní bàbá tí mi ọba tún dé mà tó pọ̀wọ́ lé ẹni ẹ̀ tó sì wáyé tó sì dáyé tó sì ọmọ ọjọ́ ẹni tí ò ẹni tí ò tó tún wá jẹ́ pé obìnrin ò lóyún ẹ̀ àwọ́ ọlọ́run fàáyọ lẹ́bí adama ó sì dèèyàn ó sì kò ní ìgbàgbé kọ̀sẹ́ ni ó fún lọ́yàn kọ̀sẹ́ ni ó lóyún ẹ̀ eléyìí àtẹni wọ́n lóyún ẹ̀ ló lẹ́nu jù fún àbí bẹ́ẹ̀ kọ́ holy mary mẹ́jọ mother of god ọ parí nígbà ọlọ́run bá láàyè láàyè nígbà ọlọ́run wá níjà tẹ́wọ̀n kọ́ lọ́run gbọ́dọ̀ tẹ́rí bá fún yẹn irú ọlọ́run bá àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́mọ ẹ̀dẹ́yìn ò ní tẹ́rí bá fún yàrá ẹ̀ tọ́lọ́ náà wá mú yàn ọlọ́run bá. tọlọ náà wà máa lọ tọ́lẹ̀tì lọ yàgẹ́ ìyẹn láàfin mọ̀ wípé jíjà níbi wa yìí sá kò ní jẹ́ èèmà tí ò sí rẹ̀ ọlọ́run ṣe tó jùlọ yorùbá láyé mi ẹjọ́ àwọn kọfì eléyìn ẹ̀ka fi ti ọlọ́run kún pẹ̀lú àárín ẹ̀mí mímá eléta ń padà bọ̀ abẹ̀ wà á tayína ẹ̀yí iná ma ọ̀rọ̀ yáwọn ilé bá yìí náà nǹkan mẹ́ta ni mo ní fa fáwọn èèyàn lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ń lọ̀nà tó gbà wáyé bẹ́ẹ̀ ni kọ́ ọ̀nà tó gbà wáyé yìí kìí ìmọ̀ àwọn kan dé ìmọ̀ jùlọ mo rò pa ti wá kí wọ́n ayẹlẹ́ kẹta a ọmọ ẹ̀dá kílẹ̀ ẹlẹ́ẹ̀kejì kílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tẹ́lẹ̀ bá ti rántí tẹ́ bá rántí ní sọ̀rọ̀ lórí ẹ̀ ayẹyẹ ẹgbẹ kọlu ẹgbẹ ọsàn lọ ẹgbẹ wa mẹ́ta mo pè é àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ mẹ́tẹ̀ẹ̀ta. wọn lẹ́lẹ́kejì yóò wá lẹ́lẹ́kẹta wọn lè wọ yóò wá lẹ́lẹ́kejì. rárá ah ọlọ́mọba mi ń gbòtí dáa bá iṣẹ́ àwọn iṣẹ́ ìyanu tá nábì wa Isa alayhi salatu wassalamu wá ṣe ó bẹ̀rẹ̀ láti gbà tí wọ́n bí ìgbà tí ìyá rẹ̀ tó bí tán bó ṣe rí pé òun ti lóyún ah oníyà alẹ́ ìtàní ìmí tó qabila hada wa kuntu nasiyan mansiya ó ní irú ìmí ló ṣẹlẹ̀ sí ni ó yẹ kí n ti kúkú tó dò ewé tí mo láwùjọ ọ̀dá tí mo sámẹ̀ tí mo wá dolóyún kí ni wàá máa wí fáwọn èèyàn ikú yájẹ̀sí lọ́yẹ kóun ti kú ìgbà tó wá rí bẹ́ẹ̀ màlẹ́kà pé pé ó bímọ ma o bá ti bímọ ọlọ́wọ́ kó sàwọn àrà kan bẹ̀ mọ́ omi mú mi kó fọ́ra rẹ̀ nù lọ bí tó kọ́ tàbí sì dàbílò tútù ó sì máa jáde tó jẹ ṣùgbọ́n kùkùté ni ọmọ mi bọ́sà máa fọwọ́ mi kùkùté dàbílò ó sì máa bọ́ọ̀lẹ̀ wàhózi iláyíkì méjì lẹ́yìn láfọ́lá tó sáà kíkọ́ alẹ́ ìkẹ́ kọ́kọ́ ọba tó ọba ti lè ṣe bẹ́ẹ̀ tó ọba ti lè mú ìkùkùté báyìí dàbílò ọmọ bọ́ọ̀lẹ̀ ni ó sì máa jẹ kùkùté sí i ṣùgbọ́n ti bí ẹ̀yìn sálà ń lọ mo fẹ́ máa jó yájú gbogbo àwọn àmì yẹn mo fẹ́ ká mọ máwọn àmì yẹn pọ̀ kan káàsì máa rí wípé kò wà pẹ̀kúlíà sí ìsà kò sẹ́kẹ́ ni ọ kò wà pẹ̀kúlíà sí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn àmì náà àmì náà tó ṣe bẹ́ẹ̀ àmì alákọ̀ọ́kọ́ tó lágbára ni wípé bó ṣe jẹ́lé ayé màláíkà Jibril fún yàrá ní instruction nké ọ́ padà sínú ìlú báyìí فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا láàrin èèyàn kan tí èèyàn kan bá wá sọ fún mò ń gbá lónìí mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọba ní ọ mọ́ pé èso ń nǹkan tí ó ṣẹlẹ̀ ìgbà dọ́dọ̀ àwọn èèyàn wọn ni máa lọ bàbá rẹ̀ ṣe ń ìyá rẹ̀ ṣe tọ́ka sọ́mọ́ bọ́ ṣe náwọ́ sọ́mọ́ báyìí pé ẹ bí mi sọ̀rọ̀ tó ló ti lóhùn ní sọ̀rọ̀ ẹ máa bọ́ máa sọ wọ́n ní bò láti máa bọ́ ọmọ kékeré sọ ọmọ tó wà lórí òpó lò tó tó ọmọ ni kọ́lá ọmọ bá sọ̀rọ̀ ọmọ tí ń bẹ lẹ́yìn ìyá ọmọ kékeré ọmọ tí wọ́n gbé lọ́wọ́ ó ní ìní abídùnláhì èmi ihe ń wò ihe ọlọ́run lèmi o àtàbí àlékè tààbà ẹ mọ́jọ àjò ìníkíní abídùnláhì àtàbí èmi tẹ́ ń wò ọlọ́run ọba ni mí à bọ̀ wá bẹ̀ àtàbí àlékè tààbà ó tún fún mi ń tíra wájà hálà ni ọlọ́run ṣe mí lánàá ọmọ ike bá sọ̀rọ̀ nke ma alákọ̀ọ́kọ́ta yọ pariwo láti kékeré báyìí ní ti ń sọ̀rọ̀ ọmọ ìkẹrẹ́ a máa sọ̀rọ̀ alábìnrin yísá nìkan kọ́ lọ́mọ kékeré tó sọ̀rọ̀ takallama fil mahdi takallama fil mahdi ọ̀yà àwọn ọmọ tó sọ̀rọ̀ nígbà kékeré ní kọrin yẹn torí pàwọn kan bẹ́ẹ̀ mẹ́tí ó lálàáfíà ìlú àwọn tó lálàáfíà ń bẹ́ ń bẹ̀ àwọn tó sọ̀rọ̀ nígbà kékeré pọ̀ ń jẹ́ fún ilé ọkàn tàbí méjì mo lè fún mẹ́rin bí ẹ jẹ́ fún ilé ọkàn ẹ lọ ka hadith anamsọ́lá aléwàlẹ̀ ọ̀sọ́lámà ó lè nìkan sọ̀rọ̀ nígbà kékeré àfi mélòó àfi mẹ́ta àwọn mẹ́ta ló sọ̀rọ̀ nígbà kékeré tó sì lálàáfíà mẹ́tẹ̀ẹ̀ta ń lálàáfíà ọ̀kẹ́ nú ẹ̀ lẹ́nìkan tí wọ́n ń pè ní jù rẹ́ jù nǹkan kan ṣẹlẹ̀ sí Jùrẹ́jù yìí Jùrẹ́jù aláàbìdì ni wọ́n máa ń kí mọ́ sí lọ́ǹda wọ́n jọ sí fọlọ́ ọ yẹra fáwọn èèyàn tọ́ ọ bá súnmọ́ àwọn èèyàn àwọn èèyàn obìnrin ẹ̀ tọ́ ọ bá yẹra fáwọn èèyàn àwọn èèyàn obìnrin ẹ̀ àti ẹ̀kọ́ yẹra fáwọn èèyàn àwọn obìnrin yóò sì máa kàrọ̀ yóò wá rò tí wọ́n rò pé ó ma fẹ́ ṣe àṣìwà ìwọ á wọn lọ́jọ́ ka ìyá rẹ̀ wá wá kí ya jùrẹ́jù wá kí jùrẹ́jù yan náfìlà ebe tí ya fi náfìlà lọ́wọ́ nìyá ti ń nìyá ti ń kí ah, lọ́wọ́ àwọn òpé ó mi ìwàsọ̀lá àti ní kí n lọ́wọ́ sí wàá fọlọ́wọ́n bá lẹ́yìn lóhùn ibi tó ń gbé sí rẹ̀ wá dúró títí kò lóhùn inú hata turiyahu wujuhal mumisa ọmọ mi tí mo bí fúnra mi tí mo pè tí ọ̀ dáhùn mọ́jì òkú tí ìrójú aṣẹ́wó yaba ṣe pé lọ́ba lọ àwọn aráàlú táwọn ti ń bínú jùrẹ́jù tẹ́lẹ̀ ní a bá ń dá oríṣiríṣi ète ní a bá ń dá oríṣiríṣi ète bó láṣẹ nọ́ọ̀kì ọkùnrin lẹ́yìn àwọn bá rẹ̀ nìkan láṣẹ́wó kan bá ní ẹmọ́ wọ̀dí wọ́n mú un àṣẹwò àwọn obìnrin kóbi ọlọ́mọdé àbọ̀ wọn ó lòun mú ebi sọ́ọ́mà ibi tí jùrẹ́jù ti máa sin ọlọ́run lóbìnrin bá ń lọ́jọ́ kó bẹ́ẹ̀ yóò sì gbogbo ara rẹ̀ kalẹ̀ jùrẹ́jù ti ẹ̀wọ́ sẹ̀ kọ̀mọ̀ gómìnà kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gómìnà wa wò pé ṣé èèyàn lélẹ̀ àbáǹjà nù pẹ̀lú bá a ti dáa tó yìí táà lè kọjá káwọn èèyàn mọ̀tún àwò jùrẹ́jù ọ̀wọ́dún ẹ̀kọ́ ráàyè tiẹ̀ ìgbà tó rí pé jùrẹ́jù ọ̀ráàyè tó ń àwọn tí wọ́n ń jẹ ẹran kọjá bó ṣe lọ bí ìbọn sáṣe fọjọ́ tó ṣe ṣìdíṣ àwọn kan nù wọn làwọn yẹn bá bá ṣe ṣìnà wọn bá ṣe ṣìnà lọ́ba lóyún ìgbà tó lóyún tó di kóyún ṣe dáadáa bó ṣe pariwo sínú olóyún pé jùrẹ́jù ti fún lóyún o jùrẹ́jù lọ́lọ́mọ òun àti òbí mọ́ jùrẹ́jù tí ń pera ẹlẹ́ni ọlọ́run aaa a ṣe ti ń dáwọ̀ ń kọ̀rọ̀ ni ẹ̀ ń sọ lọ́dọ̀ ẹ̀ nígbà wọ́n tó gbogbo tó ti lóun sí lọ́n títún yẹn àti ọ̀dàn ló wá wú ọtúrú wọ́n fọ́ gbogbo bẹ̀rẹ̀ lànà ìbáàdà ara wò lè sí wọ́n wà lọ́n sí ìbáàdà ẹ̀mọ̀ kẹra ilé ẹ̀jọ́ lọ́n kọjá àyìn ẹlọ́nà kẹkẹ wà yẹn sí mọ́gbì wàhálà bá dé jùlẹ́jù wá wò pé o ọ̀dà ẹ̀fìmílẹ̀ ẹ̀fìmílẹ̀ lọ́ba dìde ọba yẹn náà fìlà síwájú ọlọ́run ìgbà tó yẹn lọ́fíìlà tó kí ọlọ́run tó ṣe ìbádà síwájú ọlọ́run tán ló bá dìde ńlẹ̀ ó bá gbé ọwọ́ lọ́mọ ó ní ilé ọmọ ìta ni bàbá ẹ̀ ọmọ ń sì sọ̀rọ̀ wípé rárá o fúlàánù rọ ẹ̀yìn lábẹ́jà tí máa ń jẹran bàbá òun kìí ṣe wọ́n ọ sọ̀rọ̀ àbí ọ sọ̀rọ̀ isa anabi ya isa nìkan ló sọ̀rọ̀ nígbà kí takallama fil mahadi náà takallama fil mahadi. Ah! pàtí fúlùmùlà àjálẹ̀ òkúdú ẹ̀ẹ́n ìnìkọrin ìnìkọrin torí pọ̀ lẹ́ni ọmọ ní padà sọ̀rọ̀ kì í sànúbì Ìsá nìkan lọ sọ̀rọ̀ ńlá nìkan sọ́mà ní sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ pàtí fúlùmùlà àjálẹ̀ òkúdú dì nínú ẹni ọ sọ̀rọ̀ ńgbà kékeré ni tí fúlùn ládà òkúdúdì wọ́n tí fúlùn ládà òkúdúdì àtọmọ kékeré kan tí wọ́n já iná kalẹ̀ fún gbogbo àwọn aráàlú tí wọ́n gba ọlọ́wọ́n bá ń gbọ́ ìtumọ̀ ìtàyẹ̀ ogun ní oúnjẹ ń gé báwọn wọ́n já iná jọba yìí wọ́n wá ní gbogbo àwọn aráàlú tí wọ́n ọ̀jọba jọ́ tí wọ́n láwọn ọ̀jọ̀mọ kékeré bọ́ wọ́n máa bọ́ sínú náà iná tí wọ́n ti kò tí tí ń dò yìí yìí yìí yìí قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود النار ذات الوقود النار ذات الوقود إذ هم عليها إذ هم عليها قعود àwọn tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ nípa wọn àwọn ní ọjà òkútódù wọ́n gbẹ́ kòtò lọ wọ́n wá kógi sí wọ́n wá dá iná sí gbígbẹ́ wá kòtò tọ́ lọ rẹ̀ tí sọ̀rọ̀ sọ́kàwé mímí lọ wọ́n wá ní káwọn èèyàn máa bọ́ ọbẹ̀ ẹni ọba bọ́ ọbẹ̀ tó ń tọ́kọjọ́ ó fún búrẹ́dì àwọn èèyàn wò pé àwọn òní gbàgbọ́ àwọn ẹlẹ̀ torí ìyà káwọn wọná láyé káwọn ọlọ́gbà àlìjánà lọ àwọn èèyàn ti lọ tó ń dúró ẹ̀sìn ọlọ́run ọba wámú wámú tọ́wọ́ bá gbọ́ tí báńgà bá ro eré àyè ní tàbísílù làwà pé ayé tọ́lọ́run là ń ṣe eré báńgà lásìkò ìbọ́lá ọlọ́run wọ́n sì bọ́ bẹ́ẹ̀ wọ́n sì ń bọ́ ọbẹ̀ wọ́n sì ń bọ́ ọbẹ̀ wọ́n bọ́ ọbẹ̀ títí títí títí títí ló bá kan ọmọbìnrin kan obìnrin yẹn ń fọmọ lọ́yàn lọ́wọ́ ó wà pàmò ọmọ ẹ̀ lọ́wọ́ ọmọ kékeré bó ṣe déèdì iná tó fẹ́ bọ́ ọbẹ̀ ó náà dọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣùgbọ́n òkè tó wọn bá tiẹ̀ wá jóná sí ẹ kó ń jóná tọmọtọmọ ọba tàdí ọba fẹ́ lọ́mọ látara àánú ọmọ kì í ṣe torí ta ọmọ yẹn ní mọ́mì mi bọ́ síbẹ̀ iná lòun wò ìdẹ̀ra tó o bá ti bọ́ bẹ́ẹ̀ iná yóò ní jọ bọ́ọ̀lù àlìjáná ọlọ́run ọmọ àní sọ̀rọ̀ àbí ọ̀sọ̀ ọ̀sọ̀rọ̀ àbí ọ̀sọ̀rọ̀ ọ̀fẹ́ fúlọ́n ládàlẹ̀ òdòdì tí wọ́n bá sọ fún ọkọ ànábì ẹ̀yìn sásọ̀rọ̀ ń gba kékeré jẹ́ oyún ọkọ tó sọ̀rọ̀ pàdé kékeré pọ̀ ìkẹ́ ń bẹ táwọn aláàláàfà máa fi kò mẹ́kọ̀ọ́ lálàáfíà ń bẹ nù rìn wọ́n ní gbé jáde ṣùgbọ́n nǹkan ọ̀rọ̀ àyíyàn fún màṣá àhídò Yusufa ẹni ọ. ẹni ọjẹ́rìí ànábì wa Yusufu wọn ò lọ́ọ́ ma kékeré ni ṣùgbọ́n kì í sọ méje o àgbàlagbà ní kọ́là tó tún ní irun gbọ̀n tó tún ní irun gbọ̀n rẹ̀ tó tún sì dàkìtì dáadáa wọ́n ní ọmọ ẹgbẹ́ kan bó ṣe sọ̀rọ̀ nu bẹ́ẹ̀ kí wọ́n fa ìjà kíní rẹ̀ wọ́n bá ṣe kíní kan kò ní ọ̀la làáfíà àgbàlagbà ni. àwọn ilé ìtàlọ́ làáfíà lásán ni anábì ìjà sọ̀rọ̀ ń ba kékeré tó tọ́ ṣùgbọ́n kì í sọ̀ làkọ̀kọ̀. ó tún ní àwọn àmì mẹ́rin ìtọ́lọ̀ tó fún yín sátátù mẹ́nu bà á máa mú á máa múlò ẹ̀wà táàbì rí wípé kò kò special àsóhun ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún ó ṣe bẹ́ẹ̀ fáwọn ẹlòmíì náà ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún ó ṣe ó ṣe bẹ́ẹ̀ fáwọn míì ó ṣe bẹ́ẹ̀ náà nígbà yí àwọn míì náà wà á táyé náà yá máa báyìí náà ọlọ́run ní ọmọ nínú àwọn ẹ̀rí tí ọlọ́run bá fún ànábì wa Ìsá ọjọ́ ìsìn lọ tí ká dúró báyà ká ṣe díẹ̀ ṣẹ́jà sọ̀yọ̀ kan sí àṣọ yòókù lọ́la àní akhluqu lakum mina tini kahay'ati tayri fa'anfukhu fihi wa yakunu tayran bi idhnillah نخلق لكم من الطين كهيئة الطير فأنفوا فيه فيكون طيرا بإذن الله ó ní sì máa mà àmàyàn ó dàbí ẹyẹ ní sì fàtẹ́kùn sí yóò sì di ẹyẹ tí ó máa fò lọ pẹ̀lú ọ̀dọ̀ọ̀dọ̀ àmà ní ìmàjọ́ tẹ́ ẹ bá rí báyìí ẹ̀rí pa mà ní ṣùgbọ́n tí n bá fẹ́ mi sí yóò sì di ẹyẹ tí ọmọ fọlọ. ohun tí ò sí ẹ̀mí lára ẹ̀ èyí sì sọ di ń tẹ̀mí ń bẹ lára ẹ̀ irú àmì bẹ́ẹ̀ lọ́nà tó dé àjùbá yẹn lọ ọlọ́run sí pẹ̀lú ta lọ́lọ́run sí pẹ̀lú anábì Ibrahim orí yé pé ọlọ́run nígbà tí Ibrahim ń sọ wípé ọlọ́bì arí ní kẹrìmà tó fi èlè máa قال أولم تؤمن أولم تؤمن قال بلى قال بلي قال بلي ولكن ليطمئن قلبي وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي أنا بقى إبراهيم قل لي الله مفاري بوتين دي وقل دي ọlọ́run ní pé àwọn àlámú tó kún ní ní tó tún gbàgbọ́ mọ́ ni àwọn onírè ọlọ́run ọba kì í ṣe bẹ́ẹ̀ mo gbàgbọ́ wà láti ní ìyàtọ̀ ọmọ yìí náà kọ́ ní mo tún fẹ́ kẹ́mi mi tún balẹ̀ sí. ẹ wá máa wo ọ̀nà tí ọlọ́run bí àrà náà gbà ọlọ́run ìfàkúndà ọba àtàmínà kọ́ yìí lọ́mú ẹyẹ mẹ́rin oríṣi mẹ́rin fàṣọ́rọ̀hónà ìláyíká wà máa sì wọ́n nígbà tí yẹn ṣe díẹ̀ jẹ́ kí wọ́n dá ọmọ dáadáa fún màjá ayé. fún màjá aláàkùn ìjàmbá nínú ọlọ́ni tó bá wá yá lẹ́yìn tí wọ́n bá ti mójú rẹ̀ tó wá pa mẹ́rin rẹ̀ àwọn àwọn onítàbí wọ́n ní ọlọ́run tó ní kọ́lọ́run ọ̀dà kanakana má dàbà ọ̀dà gbogbo ẹ mọ́ra wọn àti yé àti gbogbo ẹ wá bù báyìí nínú lọ́dà lọ gbé sórí òkè bù báyìí nínú sórí mi báyìí nínú ẹ kò gbé sórí òkè mi. àwọn tó ti wájú wọn mójú rẹ̀ ti fún wọn ló kọ́ o jáyé kò tọ́ wà náà jẹ́ ọ wà ọ ti tó fún wọn. tọba wá pín òkú wọn òkú wọn tó ti kú jẹ́jẹ́ ara rẹ̀ ti dànù tọba wá gbé sórí òkè tán fún máa dé ẹ̀wọ̀n wọn ìlànà ọlọ́ní rẹ̀ Ibrahim dúró báyìí kọ́ wá pé kò sí má ní ó rí tí ẹyẹ kò sí má ní ọmọ fò bọ̀ báyìí kọ́ wá pé ayé kò sí mi kan pé ayé kò sí mi kan ọmọ bọ̀ báyìí ayé kò wó tán kó o pè ayẹ́kò tó ọmọ bọ̀ wá bá ọ kí ló kọ ẹlẹ́kẹta kí ló kọ ẹlẹ́kẹ <laughs> tọ́ ọ bá ti ń pè wọn wọ́n sì mọ́ wá bọ́ ń kọ̀ọ̀kan ó sì pè wọn ó sì wà bá gbogbo tọ́lọ̀ wọn bá fún Ìsá ọ̀fẹ́ lòmíì gbogbo tọ́lọ̀ wọn bá fún Ìsá ọ̀sẹ̀ kẹ́ni ọ̀fẹ́ lòmíì nínú tí Ìsá sì ní wíkẹ́ wà ó bẹ̀rẹ̀ ìhòlẹ̀ àkìmáhà والأبرص والأكمه والأبرص ẹni tí wọ́n bí ládẹ́tẹ̀ àtẹni tó jẹ́ afọ́jú tó ṣe kí láti jọ wọ́n ti bí ojú rẹ̀ ọ̀la wọ́n tọ́jú ẹ̀ yóò sì gbádùn ojú rẹ̀ sí la sọ́lọ̀ wá sí bẹ́ẹ̀ fẹ́ lómi àbọ́lọ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ lómi tani anábà Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan wá bá anábì sallallahu alaihi wasallam ojú rẹ̀ méjèèjì orí náà pé ànábi ojú mi ò ríran ànábi ní ismail wà lákàlìjànà ṣe sùúrù ó sì bàlẹ̀ jànà ó dà ànábi yìí ṣe sùúrù mo fẹ́ kójú ìyọ́lá ànábi yìí ṣe sùúrù ọlọ́run fọwọ́ láti jànà ó ní àní mo fẹ́ kọ́lá mo fẹ́ ríran ànábi ṣe kọ́ ládùúrà tí ó mọ̀ ṣe kí lọ́ọ́ ṣe àdúrà báyìí báyìí báyìí báyìí tọ́ ọ bá ṣe ọlọ́run bó la ojú ẹ̀ ó sì yàn náà bí àwọn òṣìṣẹ́ àdúrà náà ọlọ́run sì ti kójú ìyọ́lá kìí sànábì iye wa ẹyí sànìkan ló lajú afọ́jú àìmọ̀kan ló kó bá mùsùlùmí pẹ̀sì torí eléyà ni wọ́n fi ní ọmọ ajójú rẹ̀ bọ̀tọ̀ bá dọ́dọ̀ àwọn ayọ́lá afọ́jú sí bẹnu tiwọn náà tí ó nìdí kéèyàn ní pé kéèyàn ṣẹ̀ṣẹ̀ wà tó bá yẹ pé ọfẹ́ máa lajú afọ́jú káàkiri lọ sábó ó la ojú yóò sọ ní ọba la ojú gbogbo ara sábó tán wọ́n ní ìdíkọ̀ ìṣẹ̀sọ fún akọ́ ńlájú mọ́ gbogbo ara láti mọ̀ akọ́ ńlájú kílẹ̀ wá ní kílẹ̀ ní kí ojú sí i ẹ̀yin náà lẹ́yìn sọ́pọ̀ jù lọ wà òṣìyé ní máa wò tá bí ìdíní ńlá wà òṣìyé ní máa wò tá bí ìdíní ńlá ìyẹn ní ọjọ́ la ìyẹn tó dí òkú dìde pẹ̀lú ọ̀dọ́ lọ báwọn ní ṣe ń dí òkú dìde sẹ́lòmí tẹ̀ dínkù dìde láàrín wáwọ̀ wípé àà ẹni tí ìbá sọ lọ́wọ́ kó sì lè jìyàn yìí téèyàn bá sọ lọ́kọ́ sílẹ̀ díẹ̀ sẹ́lómi náà wá jí òkú dìde ṣáájú ẹ̀ abẹ́lómi ò jí òkú dìde á mọ ẹ̀rọ bàjẹ́ ọlọ́wọ́ sọ àjọ lálọ́ ọjọ́ ti lọ ahada wa sallallahu ala muhammad wa ali wa sahbihi wa sallam táwa rẹ̀ tó ní bèrè náà wa alaikum àti kékeré tó pé òun jẹ́ ànábì Ọlọ́run pé ṣé àti kékeré ló ti mọ̀ pé òun ní tíà ṣé kékeré náà ní tuntun ní tíà náà ní àyíká o àti pé ọjọ́ mélòó ni ṣé ìyá rẹ̀ ló mú rẹ̀ ní oṣù mẹ́sàn-án yẹn náà kí n bẹ̀rẹ̀ láti oṣù mẹ́sàn-án jáfi lóyún ọmọlé lóyún ẹ̀ kì í sọjọ́ kan ẹlẹ́ẹ̀kejì ni pé àti kékeré ló ti mọ̀ kọ́ lọ́wọ́ fún òun tira òun nìkan lọ́lọ́ òun nìkan ṣètò kọ́ lọ́lọ́ tó ṣe bẹ́ẹ̀ fún un يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم láti kékeré lọ́lọ́run ti fún un náà sọ́lá àlà sọ́lá ẹjọ́ dọ̀là ẹjọ́ dọ̀là ọ̀yá wà lẹ́kùn sọ̀rọ̀ ṣe ẹ̀rí tó wáyé pé ibi tí ó jẹ́ ìlú ìsìláàmù ni èèyàn wọ gbèsè ní ẹ̀ o ìyẹn wọ gbèsè straight forward ni o ṣùgbọ́n ẹ̀yẹ́ lè mọ̀ wọ gbèsè tí àwọn ẹbí ẹ̀ bá wò pé àwọn fẹ́ bùn yàn ṣùgbọ́n tí wọn bá bùn yàn ọgọ́rùn-ún ràkúnmí ni o kò lè yín ìtàn náà yóò kọ́ fáwọn ẹ̀ lọ́gbọ̀n ràkúnmí náà yóò wà lọ bọ́kùn ẹrú kan fọlọ́run tàbí kọ́ gbà oṣù méjì tẹ̀lé ra wọn tí ò gbọdọ̀ dúró non-stop tí ò gbọdọ̀ sinmi láàrin ẹ̀ tí ò dùn. tí mo sọ ní kẹyìn tó bá ṣe wípé ìlú bí láti lu Islam ẹ̀sìn òfin Ọlọ́run ṣùgbọ́n láwọn arúgbó bíi èyàn lọ́mọ tọrọ àforíjì táwọn ẹbí ẹ bá dé ọmọ gbà kéèyàn gbìyànjú kéèyàn fún kéèyàn fún kò sí téèyàn eléyàn lẹfẹ lọrọ fún yàn bí kò sí téèyàn